nílẹ̀ yorùbá ẹ má sojo ẹ má bẹ̀rù ilé ìsáwọlé tọ̀ sáwọlé ló yẹ kú commandant tó pèsè nílé ní gbogbo Ondo state ó níbi tá à ń lọ sìn à ń lọ bìkan bábá ẹsẹ̀ bọ̀dá àní sọ́bí tá à ń lọ torí ẹ̀yìn alábọ̀dé ẹ̀rí gbogbo ọmọ kìrìjì ọ̀rọ̀ OPC tí Gani Adams náà sì ní o ìkànnì gbogbo OPC wá pátá o àti pàṣẹ o àti àdáǹsì òwe àwọn àwọn ò discriminate but ilẹ̀ yorùbá là ń sọ sẹ́ẹ̀ a fẹ́ gba nǹkan wa padà lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jáde níbi táwọn lọ́ọ́ sìn ìrànlọ́wọ́ yín la nílò kò sí ọ̀tá mi kà á nídòwó ẹ ṣàtúnfà pé kí o gbélé wa ẹ wá gbé ọmọ bọ̀m̀bà yìí ẹ wá gbé sìẹ́ náà yìí kára ẹ̀ máa páàkì ara wa ọ̀kadà là ń lò lẹ́ẹ̀kọ́ níbẹ̀ ẹ àdè àjà nítorí ara tiwa nìkan kọmọdán ṣe máa fọ èsì kọmọdán. ọkùnrin àti obìnrin ilẹ̀ yorùbá kò fọkàn balẹ̀. ilé ìjà ara wa ni kì í ṣèjẹ́ nìkan. ẹnìbọ̀ tó bá ń ṣẹ̀rù wọn kò fọkàn yorùbá ní gbogbo nàìjíríà yorùbá ló lágbára jù yorùbá ló dẹ̀ ní nǹkan jù. ó wà lẹ̀ digbidigbi. so kò sí nǹkan tó jẹ́ fúlàní kọ́ṣà máa tawá lólobó kọ́ jẹ́ ká máa mọ bẹ̀. yes. so a bẹ àwọn lórí wa because ẹni yorùbá ò kò kọ́ jẹ́ kẹ́ni wa kò ní tàǹtà wa so lágbára ni máa ṣe àṣeyè. àṣeyè tọkọ ọgbà má balẹ̀. àwa Kiriji Heritage defendant àwọn pásítọ̀ yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn wa tó wà ní diaspora ẹ bá ṣíà ẹ̀ ẹ bá dé sí airport tẹ́lù ń bá yín ẹ invite wa a máa lead yín wọ ìlú yín ìlú ìjọba wà ẹ bá ti dé airport ẹ pè wá a máa wá a máa kó tíìmù wa a máa lead yín wọ Èkìtì wọ Oǹdó wọ Àkúrẹ́ wọ Ọ̀ṣun wọ Ìbàdàn wọ Iléṣà wọ anywhere ní yorùbá park ìwọ lọ́rí a máa gbé wọlé kò sí tó máa jáde bí fúlàní bá ti jáde bá ti pé wá. wọn lè pé lọ tó máa àwọn ọmọ lọ́wọ́ rẹ̀ lẹ́nu tó ló wà ní àdìrí ẹ̀ ó tẹ̀ àti kọ́ńtàtì wa ó tẹ̀ àti kọ́ńtàtì wa ẹ kọ́ńtàtì wa. wọ́n gbọ́dọ̀ pé olúwa ládùúgbò tó ń disọ́pù ẹ àbí àwọn kan wà ládùúgbò tó ń ṣe jàgídíjàgan ẹ̀ ìbáyìí wa. oh eight one three three zero seven six seven three two or 082 34 99 64 50. ẹ pè wá ìjà ogun wa àjàṣẹ́gun ni Kírìjí àjàṣẹ́gun ọmọ Yorùbá ọmọ Yorùbá ìjà wa àjà òsì.